ẹ kálẹ̀ gbogbo lé ẹ jọ ẹ mo kàn fẹ́ kí ẹ gbọ́ kí nìyí ni ó ṣe pàtàkì torí àwọn àwọn darandaran ẹ̀yìn pẹ̀lú ìjọba arọ wọn wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú rọ wọn wọ́n sọ pé ẹ ó wà nínú ìwé pé àwọn tí wọ́n bá tán bá bú Muhammed pé ẹ̀sìn fún wọn ní ẹ̀tọ́ láti pa ẹni náà irọ́ náà pa ò irọ́ porogodo pátápátá báyìí náà pa látòkè délẹ̀ ẹjọ́ yé wa. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin máa sọ ó sọ léde yorùbá máa túmọ̀ ẹ̀ fún yín ó máa béèrè béèrè yẹn sìn ẹ jẹ́ ká gbọ́. Islam prescribes death for somebody who commits blasphemy against Holy Prophet of Islam, Muhammad, peace be upon him. Is that true? Let's see. Wọ́n sọ sí wọ́n ní pé Islam pé ẹ ṣé Islam ṣó fi ọwọ́ sí pé ẹni tó bá ṣe blasphemy tó sọ àìdáa nípa Islam àbí Muhammad. pé wọ́n fún wọn ní agbára láti pa ẹni náà láti láti fìyà jẹ náà àbí kán pa ẹ wá gbọ́ èsì ọ̀rọ̀ o ẹ máa fetí sí o. No, it's not true. wọ́n ní rárá kì í ṣe bẹ́ẹ̀. Islam condemns blasphemy. wọ́n ní Islam ò fọwọ́ sí pé kán sọ kán ṣe blasphemy Islam Islam lòdì sí pé kán ṣe kán gbé ètò blasphemy wáyé síbi kankan rárá ẹ gbọ́ o ẹ jẹ́ kó yé wa. But there is not a single verse in the Holy Quran that teaches Muslims. wọ́n ní Islam wọn ò fẹ́ kí oníkẹ́ni kankan kan bóyá kankan ìtumọ̀ yẹn kí ó lè yẹ wa wọ́n lòdì sí pé ẹni tó bá ṣe blasphemy àmọ́ kò sí nkankan nínú ìwé níbi kankan pé wọ́n fún wọn ní ẹ̀tọ́ láti fìyà jẹ èèyàn kan torí pé wọ́n bú Muhammad ẹni tó ń sọ nìyẹn. to punish someone just because he insulted the prophet of Islam Muhammad sallallahu alayhi wa sallam. The Quran teaches us that all prophets were mocked at. pé nínú Quran tí wọ́n kà wọ́n ní pé gbogbo àwọn àwọn gbogbo àwọn àwọn gbogbo àwọn sọ̀rọ̀ jáde ṣiṣẹ́ olúwa wọ́n bú wọn wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ. It says, and there came not to them a messenger, but they mocked at him. The Quran mentions that the Holy Prophet Muhammad, may peace and blessings of Allah be upon him, was insulted, but it does not say punish those people. wọ́n ní pé kódà ńgbà tó ń kọ nínú kúrò àwọn kọ pé gbogbo àwọn tí wọ́n tí wọ́n ń wàásù wọ́n bú wọ́n bú Muhammad àmọ́ kò ní pé kí wọ́n fìyà jẹ wọ́n kò ní kó fìyà jẹ wọ́n ó ní pé nǹkan tọ́lọ́run sọ fún ni pé. Rather, Allah said to him and overlook their annoying talk. pé kó fò dá kó fojú fo èébú àti ìwà oní pé kán fi bọ́n ṣe ń bú òun yẹn kó fojú fò dá pé kó fi ọkàn ẹ̀ sí ọ̀dọ̀ ọlọ́run nítorí sọ nìyẹn o òun lè ń gbọ́ yẹn o ọ̀dẹ̀ iṣẹ́ ni wọ́n ti kọ kíní yẹn síbẹ̀ thirty three forty nine nínú Quran thirty three forty nine ẹ lọ yẹ̀ wò fúnra yín thirty three forty nine ẹ lọ yẹ̀ wò fúnra yín nọ́mbà thirty three forty nine nínú Quran yín ẹ lọ yẹ̀ wò. and put your trust in Allah. ọ̀dẹ̀ ni pé kẹ́ ẹ nígbàgbọ́ nù Allah Why on Muslims are taught in the Holy Quran that if they hear people mocking the signs of God, then they should leave their company. wọ́n tó bá gbọ́ téèyàn kan fi ọ̀rọ̀ àwọn bó ṣe ń bó ṣe ń báwọn ṣe ń gbàdúrà sọ́nà pé wọ́n ṣe ń tó máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ pé kán kúrò láàárín àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ó tán wọn ò ní kán pààyàn ṣe ń gbọ́ o ṣe paayan and not sit with them until they change the topic. láìgbà àfìgbà tí wọ́n wá yí ọ̀rọ̀ tó ń sọ yẹn wọ́n yí padà àbí wọ́n gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ pé wọ́n fi wọ́n ṣe ẹ̀yẹ yẹn pé wọ́n kàn má jókòó tí àwọn tó ń fi wọ́n ṣe ẹ̀yẹ náà yẹ pé wọ́n wọ́n bẹ̀rẹ̀ sí sọ nǹkan míì tó bá ti bẹ̀rẹ̀ sí mẹ́nu bàyẹn kọ́ kúrò láàrin wọn nǹkan tó sọ nìyẹn ṣe ń gbọ́ kò sọ̀rọ̀ pé wọ́n pẹ̀yàn kankan ṣe ń gbọ́ yẹn báyìí o. The Quran does not teach to punish them. wọ́n ní Quran kọ́ wọn pé kí wọ́n fi ìyà jẹ èèyàn kankan rárá níbi kankan We look at the life of the Holy Prophet of. Wọ́n ní tẹ́ wo ìgbésí ayé Muhammad. Islam, Muhammad, may peace and blessings of Allah be upon him, we see that he forgave his worst enemies. Wọ́n ní ó dáríjì ó dáríjì gbogbo àwọn tí ẹni tí ó ṣẹ̀ jù lọ, àwọn tí wọ́n tí wọ́n dá ẹ̀ṣẹ̀ tí fi tí wọ́n fi tí wọ́n ṣe ń burúkú sí gangan, ó dáríjì wọ́n. Even those who had hurt him and insulted him. Ó ní pé àwọn tí wọ́n ṣe léṣe àtàwọn tí wọ́n bu. Odariji wọn. The Quran mentions the incident of Abdullah bin Ubay. Wọ́n náà dárúkọ Abdullah bin Ubay. A man who said that he is the most high. Wọ́n ní òun lòun jù òun ju Muhammad lọ. Pé Muhammad kò ń ṣèyàn tó tó tó ní tó ṣe pàtàkì lọ títí. And the holy prophet Muhammad sallallahu alayhi wa sallam is the most wretched. This was such a great insult. Wọ́n ní pé kíní yẹn èébú yẹn pọ̀ jẹ́ pé ọmọ arákùnrin náà Amanu Ubey tó eh, Albin Ubey yẹn ó lọ sọ́dọ̀ Muhammad. The son of Abdullah came to the Holy Prophet Muhammad, may peace and blessings of Allah be upon him, and asked permission to kill his father. Ó lọ gbèrè pé kóun pa bàbá òun torí èébú tí ó fi bú Muhammad torí pé ó fi pé ìwò ó rí i pé ó kà á pé ìwòsí tán fi lọ Muhammad yẹn ó pọ̀ jù lójú tòun because he felt so insulted at what he had said. The Prophet Muhammad وسلم, did not allow this. Only Muhammad only ní kubodo, for kò kubodo fọwọ́ kan Only gbọ́dọ̀ ṣe nǹkan kan rárá ó ní kò jẹ́ kó ṣe rárá ṣe ń gbọ́ o ṣe ń gbọ́ kẹ́ bá wú bí wọ́n ṣe ń tán o ìjọba tún yí ẹ̀sìn mọ́ yín lọ́wọ́ wọ́n wá sọ fún yín pé irọ́ nú ẹ̀ tẹ́lẹ̀ pé méjì irọ́ ní báyìí And Abdullah lived his life in peace until he passed away in the. wọ́n lè sọ pé ẹni tí ó bu Muhammed yẹn lẹ́yìn ìgbà tí Muhammed filẹ̀ pé ó kú ó dẹ̀ ńgbà tó In fact, the Holy Prophet Muhammad, may peace and blessings of Allah be upon him, led his funeral prayer. wọ́n ní òun ló ṣe olùdarí ẹ̀sìn tí wọ́n fi lọ sin arákùnrin tó bu tẹ́ ń gbọ́ o ẹ máa fi ti ara yín gbọ́rọ̀ o gbọ́ o ẹ máa fi ti ara yín gbọ́rọ̀ yẹn kẹ́ máa wọ́n ti yí ẹ̀sìn mọ́ yín lọ́wọ́ wọ́n ti purọ́ fún yín. This was how the prophet himself treated those who insulted Okay. wọ́n ní bí Muhammad bó ṣe ṣe àwọn tí bó ṣe ń bó ṣe ṣe sí àwọn tí wọ́n bu nìyẹn ẹ ó tọ́jú wọn kò kò bínú kò ní kọ́ pààyàn kankan ohun tó ń sọ nìyẹn o. So if Islam does not allow any Muslims to punish anyone who commits blasphemy against Islam or the Prophet of Islam. wọ́n ní ńgbà náà tó yẹ pé tí Islam ò dẹ̀ fi àṣẹ sí pé kí wọ́n fọ kí wọ́n fìyà jẹ àbí kí wọ́n ṣe ẹni tí ó bá bú Muhammad léṣe kí ni díẹ̀ tó ṣe jẹ́ pé púpọ̀ nù ki se àwọn lẹ́sìn mùsùlùmí wọ́n gbàgbọ́ pé wọ́n gbà pé gbàgbọ́ pé sọ pé kán pa ẹni tó bá bú òun ẹ jẹ́ ká máa gbọ́ èsì tó máa fún wa báyìí. Why is it that so many Muslims believe that blasphemy is punishable by death? wọ́n ní kí ni díẹ̀ tó ṣe gbàgbọ́ pé blasphemy yẹn pé èrè ẹ̀ ni die se gbagbo pe kí wọ́n pa náà lẹ́sẹ̀kẹsẹ̀ kí ni ṣe nígbàgbọ́ yẹn. Because some so-called Muslim scholars exploit the issue of blasphemy to control the masses. who may not have adequate knowledge of Islam. torí bo wọ́n ní pé torí wọ́n ní àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn àwọn tó ń pera wọn ní madam tó ń pera wọn ní olórí ẹ̀sìn nínú ẹ̀sìn Islam nílẹ̀ wa ń bẹ̀ yẹn eh, níbi ìjọba ti fi ń ṣe wọ́n wá sọra wọn di olórí wọ́n wá ń yí ọ̀rọ̀ ìwé òfin yẹn eh, ọ̀rọ̀ tó wà nínú Islam yẹn wọ́n mọ̀ pé àwọn tán táwọn bá sọ̀rọ̀ wọn ò mọ ìwé yẹn tó wọ́n ń pa irọ́ ìyẹn lọ́ fi wá ń darí àwọn èèyàn yìí kẹ́ máa wọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ẹ jẹ́ kó yé wa o ẹ̀sìn Islam kò fọwọ́ sí pé kí wọ́n máa pààyàn torí pé wọ́n sọ pé wọ́n sọ bú prophet Muhammad kò sí nǹkankan irọ́ ló bá dé mo fẹ́ kí gbogbo àwọn ọmọ káàrọ̀ jèrè láti sìn lọ ká fi eléyìí ká fi hàn gbogbo àwọn ọmọ làkejì wa ó ṣe pàtàkì ọ̀rọ̀ yìí kárí pé irọ́ náà irọ́ ló bá dé látòkè délẹ̀ irọ́ pátápátá bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètò ìjẹ́ bá a máa pín ẹ jẹ́ ká máa ṣí ojú àwọn èèyàn wa báyìí torí irọ́ ìwé òfin tọ́gbélé wa lórí irọ́ ọ̀rọ̀ ẹ̀sìn irọ́ ẹ ti rí pé àwọn ọlọ́yìn sọ pé àwọn ń ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ rí pé irọ́ náà ara bíi fi ń darí wa ẹ jẹ́ ká máa lọ o ẹ jẹ́ ká gba òmìnira wa ẹ arúgbó báyìí lọ sí sílẹ̀ wà ló ń kí yín bá ẹ jọ bẹ́ẹ̀ bá ṣe ń gbọ́ ètè bá a máa pín ẹ ó ṣe pàtàkì ẹ ṣeun ó dìgbà kan náà ó dàbọ̀.